lọ́gọ́ tó jẹ́ ìyanu bá ṣẹlẹ̀ nígbà tí èmi àti bàbá mi ń sọ̀rọ̀ lẹ́ǹkan pé ìjì yìí bẹ̀rẹ̀ nígbà tí ìjì yìí bẹ̀rẹ̀ Jónà wọ́ lọ ó lọ sùn wípé talẹ̀ ni tó ń fi ìdààmú ìjì líle ìdààmú dàrú dàpọ̀ tó fi sílé inú ayé ẹ̀ tó kọ̀ ra wọ́ lọ síbì kan tó lọ sùn kò jẹ́ jára ẹ̀ kò jáfáfá kò bẹ̀ kò lé ẹni náà dànù ah! bàbá wa sì wà nílé agodo lọ́jọ́ tòní tó máa yànnàná fún wa dáadáa lórí iṣẹ́ olúwa bàbá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Hmm. ẹ̀yin ará mi nínú olúwa hmm. àwọn olórí ọkọ̀ wọ́n dààmú hmm. gbàdúrà ìdààmú ò ní ayé rẹ àmín jésù. ẹ bá mi wọ ẹsẹ̀ kẹfà yẹn. kẹfà bẹ́ẹ̀ ni olórí ọkọ̀ tọ̀ wá ó sì wí fún un pé kí ni ìwọ rò ìwọ olórun jíjẹ́ kí pe ọlọ́run rẹ eh, eh. bóyá ọlọ́run yóò ro ti wà kí àwa kí ó má bàa ṣègbé. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn bíbélì sọ fún wa pé ó ní oorun àsùnjù wàhálà ló máa ń kó bá ni hmm. ìwé òwe tilẹ̀ sọ fún wa pé ó ní ọ̀lẹ ìwọ ó ti sùn tó hmm. oorun díẹ̀ ògbé díẹ̀ hmm. ìkáàkùn sẹ́yìn díẹ̀ ọ̀lẹ lónìí èyí fi hàn wáyé pé yóò nà gbọ́ngàn ó tún gba ọ̀lẹ nínú ayé rẹ̀ ó gba ọ̀lẹ ní ààyè nínú ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tí olúwa bá pé a fi ọ̀lẹ kún gbogbo nǹkan tá a bá fi ọ̀lẹ kún kì í lọ déédéé ẹ̀yin ará mi ní olúwa tá a bá ní ká máa kà á lọ síbẹ̀ yẹn dáadáa wọ́n ṣẹ́ gègé hmm. wọ́n ṣe kí ni o wọ́n ṣẹ́ gègé hmm. kí là ń pè ní gègé wọ́n wọ́n dìbò hmm. pé báwo ni ìdààmú yìí ṣe dé bá wọn irú eléyìí ò ṣẹlẹ̀ fún wa rí a ti pẹ́ nínú iṣẹ́ ọkọ̀ hmm. gbọ́n báwo ló ṣe rí ìyẹn ni pé téèyàn máa ń dojúkọ àwọn nǹkan kan ní ah. inú ayé èèyàn gbọ́dọ̀ máa ṣe ìwádìí pé kí ló ń ṣẹlẹ̀ sí mi gbogbo ti kọ́ sẹ̀. tí ìdààmú bá dé báyìí o gbọ́dọ̀ kégbọ́ olúwa báwo ló ṣe dé bá mi. Hmm. àwọn ènìyàn wọ̀nyí wọ́n ṣiṣẹ́ gègé wọ́n wò pé ah ẹjẹ́ àwò báyìí ẹjẹ́ àwò báyìí ẹjẹ́ àwò báyìí ẹjẹ́ àwò báyìí. Hmm. nígbà tó rí i pé ètò orí rẹ̀ ni wàhálà ṣe dé bá wọn wọ́n wá pè é ẹ bá mi wọ ẹsẹ̀ kẹjọ yẹn. kẹjọ hmm. nígbà náà ni wọ́n wí fún un pé sọ fún wa àwa bẹ̀ ọ́ nítorí ti nítorí ti tani ni búburú yìí ṣe wá sórí wa kí ni iṣẹ́ rẹ. kí ni iṣẹ́ ẹ wo hmm kí ni mo wí ó kí ni iṣẹ́ rẹ kí ni iṣẹ́ rẹ níbo ni ìwọ sì ti wá orúkọ yìí. níbo ló ti wá tó wá kó dààmú bá wa hmm. arákùnrin yìí. Hmm. orúkọ ìlú rẹ. ibo ni ìlú ẹ kí ló orúkọ ìlú ẹ. orílẹ̀-èdè wo ni ìwọ sì ṣe. ibo ni ìlú ẹ. Hmm. orílẹ̀-èdè bo ni ìwọ ti wá. kí ni ìwọ ń ṣe. kí ni ó kí ló wá wí ó sì wí fún wọn pé ebérù eh. ni èmi. ẹ̀rín eh, ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí kà ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí kà nígbà tí ìdààmú dé. Hmm. mo sì bẹ̀rù olúwa eh, ọlọ́run ọ̀run tí ó dá òkun àti ìyàngbẹ ilẹ̀ nígbà náà ni àwọn ọkùnrin náà bẹ̀rù gidigidi wọ́n sì wí fún un pé èéṣe tí ìwọ fi ṣe èyí. kí ló dé tó fi kọ́ olúwa ìwọ ọkùnrin yìí. Hmm èéṣe tí ìwọ fi ṣe èyí hmm. nítorí àwọn ọkùnrin náà mọ̀ pé ó sá kúrò níwájú olúwa nítorí òun ti sọ fún wọn. ó sá kúrò níwájú olúwa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tá olúwa bá rán níṣẹ́ a máa ṣe kí ni o a máa dọ́gbọ́n sí i hmm. ṣùgbọ́n ibi tó ti ń ṣe tó ti ń ṣe lọ tó ti ń ṣe bọ̀ ìjìyà dé a fi tiẹ̀ a fi kó bá àwọn tó kù ẹ wá wo àwọn arákùnrin wọ̀nyẹn wọ́n kó gbogbo ẹrù wọn wọ́n da gbogbo ẹrù wọn sínú omi kí òkun kó lè kó lè lọọlẹ̀ kí hmm. èjì yẹn kó má ṣe da ọkọ̀ nù láì mọ̀ pé alákòóbá wà nù ọkọ̀ mo hmm. gbàdúrà alákòóbá nínú oṣù yìí ní orúkọ Jésù ò ní bá a rìn. àmì Jésù. yes. ẹsẹ̀ kọkànlá eleven. yes. nígbà náà ni wọ́n wí fún un pé hmm. kí ni kí a ṣe sí ọ. ẹ wá gbọ́ ó dáa gbà tó ní pé ìwọ ọ̀daràn kí òun lè kí òkun lè dákẹ́ fún wa nítorí òkun ru ó sì já ó sì já ẹ̀fúùfù lulẹ̀ ìkejìlá òun sì wí fún wọn pé eh. ẹ gbé mi kí ẹ sì sọ mí sínú òkun eh, eh. bẹ́ẹ̀ ni òkun yóò sì dákẹ́ fún yín. ó sì hmm. mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ lòun ó ní òkú yóò sì dákẹ́ fún yín. bẹ́ẹ̀ ni yóò ní àkùwá bẹ̀rù ikú pé ó yá ẹgbẹ́ mi sọ sínú òkú ṣùgbọ́n nígbà tí wọ́n gbé sọ sínú òkun ẹ̀yin ará mi nínú olúwa iṣẹ́ tí olúwa rán tó fi sá hmm. olúwa ní kó lọ sí ìlú Nínéfè ó lọ ṣùgbọ́n kò lọ síbẹ̀ pẹ̀lú pẹ̀lú àlàáfíà ara wọ́n ṣe sọ sínú bẹ̀ bẹ́ẹ̀ ni ẹja ṣe kí ni o ẹja gbé ó wá lọ pọ̀. bẹ́ẹ̀ lẹja hàn. bẹ́ẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ lẹja hàn. bẹ́ẹ̀ ni gba ẹ bàbá wa nínú mm. olúwa ẹ mm. ṣe ìyẹn ni pé gbogbo ìrìn àjò wa pátápátá tọ́lọ́run bá ti sọ pé ká ṣe òun náà ni ká ṣe ẹ sáré bá mi parí ẹ nígbà tí ẹja hàn kí ló wá. nígbà tí ẹja wá hàn gbàrà ó wá lọ gbé padà sí ìlú nífẹ yẹn Jónà lò òru mẹ́ta mm. ọ̀sán mẹ́ta nínú ìyẹn ni pé ìjìyà fún àìgbọràn ẹ àìgbọràn ẹ ẹ ṣe ẹ ṣe bàbá ní ṣókí ẹ bá mi fáwọn èèyàn wa nímọ̀ràn. ìmọ̀ràn mi sí gbogbo ènìyàn pápátá ó jẹ́ ọkùnrin ni ó jẹ́ obìnrin ni pàápàá wa àránṣẹ́ Ọlọ́run tí Olúwa bá rán wa níṣẹ́ ẹ jẹ́ ká ṣe é ká má dọ́gbọ́n sí i. Olúwa Olúwa ṣeun bàbá ní pé ìmọ̀ràn ni fún àwọn èèyàn wa pàápàá ìránṣẹ́ olúwa ni pé tí olúwa bá ti rán wa níṣẹ́ ẹ jẹ́ ká mm. ṣe é ẹ má ṣe jẹ́ ká dọ́gbọ́n sí i mm. iṣẹ́ táwa náà kúkú ṣe ní bíbá náà iṣẹ́ olúwa ni nígbà tán gbogbo ìgbàlà lé wa lọ́wọ́ mm. ṣe la bẹ̀rẹ̀ sí ní ka báíbù mẹ́sàn-án mẹ́wàá ìmísí bẹ̀rẹ̀ sí ní dé iṣẹ́ olúwa olúwa náà ló rán wa bàbá wa kẹ́ tó fún wa ní àdúrà ìparí ètò yìí lọ́jọ́ tòní abala tá a wà yìí òun ni abala ìbéèrè ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa tẹ́ ń kí wa tẹ́ ń yìn wá tẹ́ ń kẹ́ wa tẹ́ ń gẹ̀ wá tẹ́ ń yìn wá lọ́gọ̀ọ́ ẹnu bẹ́ẹ̀ ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ tẹ̀yin náà ẹ wò ẹ owó ni kẹ̀kẹ́ ìyìn rere tí ìyìn rere náà bá fẹ́ lọ síwájú owó náà òun náà la máa lò ẹ bá wa dòwò pọ̀ káwa náà kàbá yín dòwò pọ̀ ká gbé iṣẹ́ ìránṣẹ́ yín ká gbé e lárugẹ ẹ̀yin ara wa tẹ́ ń pè wá láti Gombe láti Nasarawa láti Jigawa láti abuja, láti Àkúrẹ́ láti Ìkẹ́nẹ́ láti ẹ wo wọ́n pọ̀ bìbà tí wọ́n ti àtẹ̀jíṣẹ́ kódà gan ìwọ̀nba káàdì ìpè tá a fi ń ránṣẹ́ a rí i pé kò fẹ́ẹ̀ tó mọ́ fún ìdí èyí à ń ké sí gbogbo ẹ̀yin olùgbọ̀wọ́ wa tẹ̀ ń sọ pé ètò yóò gbúdọ̀ dákẹ́ à ń ké sí yín pé ẹ túbọ̀ dìde ìrànlọ́wọ́ fún wa ìbéèrè tòní òun ni pé ní ìránṣẹ́ Ọlọ́run wòlíì Elisha ó bá ọmọkùnrin kan pàdé nínú bíbélì tí ó sì jíṣẹ́ fún un ìránṣẹ́kùnrin tí wòlíì Èlíjà Èlíṣà tó jíṣẹ́ fún yìí ó ó kò ka ọ̀rọ̀ kọ́kọ́ gba ó ṣe iyèméjì lórí ọ̀rọ̀ tí wòlíì Èlíṣà tó sọ fún kí ni orúkọ ìránṣẹ́kùnrin yẹn orúkọ ìránṣẹ́kùnrin tí ó ṣiyèméjì lórí ọ̀rọ̀ tí wòlíì Èlíṣà tí ó kí ni orúkọ ọkùnrin náà ipò wo ló wà ní orílẹ̀-èdè rẹ̀ ipò wo ló dì mú ní orílẹ̀-èdè rẹ̀ àti pé kí ni wòlíì Elisha sọ fún ọmọkùnrin náà pé kó ṣe bẹ́ẹ̀ ni ẹ bá wa máa ti àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two four seven four nine two seven two bó ṣe ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ náà ni kẹ̀sì máa kọ sílẹ̀ bákan náà kẹ̀ máa bá wa pàdé lórí àwọn ẹ̀rọ alátagbà wa Instagram page wa ayọ̀ngbẹ́nu underscore alága àti Facebook Yétúndé Dúdúyẹmí bàbá ẹ bá wa fàdúrà kásẹ̀ ńlẹ̀ ní ṣókí. bàbá ní orúkọ Jésù. àmín ọlọ́run alágbára ó ní ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ọ̀nà mi a ti tọ́ fìtílà sí ipa ọ̀nà àwọn ènìyàn wọ̀nyí ní orúkọ jésù ayé yín ò ní ṣókùnkùn àmín jésù ayé yín kò ní ṣókùnkùn àmín láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìmọ́lẹ̀ ọlọ́run alààyè hmm. yóò máa wà pẹ̀lú yín ẹ̀ ní bá ọdún yìí lọ àmín jésù jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù bó ṣe máa máa jẹ́ nìyẹn Ògo Ìgbàlà ń kásẹ̀ ńlẹ̀ fún tọjọ́ tòní yétúndé adéòsì adéyẹmọ aka ayọ̀ngbénu ló ń kí i pé ó dàbọ̀.